para kẹsùn ìyẹn ló fà á táà fi rí àwọn àpèjúwe ṣíṣe àwàdà látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam Yo lo جاءت الحقائق كان امر الله كان اصحاب النبي صلى الله عليه واله وسلم يتبادلون بالذكر فاذا كانت الحقائق كان امر الله كلمه عن الحديث كلمه عقاب ومن يعقب àwọn sàhábà náà bàbá náà sọ̀rọ̀ wá sí ẹ̀sìn kẹfẹ́ náà àbá wà láyé ìgbésà ilé ẹ̀sìn tó wà lẹ́sìn wọn kọ̀ọ̀kọ́ sí i olùkọ́lá rẹ̀ ti rà àyíká àwọn ìwọ náà sọ́yì àyẹ̀wòrán lọ́wọ́ ni wọ́n á mú ìyàwó ìwádìí pé kí á nà أصحاب النبي صلى الله عليه وآله وسلم يتباعدون بالبسيط البسيط wọ́tàmẹ́lì ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́tàmẹ́lì ló ń jẹ́ bẹ́ẹ̀ tó yẹ. nínú ìlú nàbà tí wọ́n bá dé ẹ̀yẹ́ ìdàgbà náírà lè ṣẹ́ ìtumọ̀ rẹ̀ ní pé yàtọ̀ ọmọ yàtọ̀ ọmọ kàrọ̀ náírà lè ṣẹ́ àyẹ̀tọ̀ ọmọ tó wà tẹ̀lé ẹ̀kọ́ tó ń tù sí náà. tòun yàtọ̀ ẹ̀ṣọ́ nàbí ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n máa ń lẹ àyèsí ìmọ̀ra tí wọ́n bá wọn ṣeré bára wọn sọ̀rọ̀. tó bí ẹ láti ẹ̀dá tó wọ́n pọ̀ mọ́ rẹ̀. tí èèyàn bá ń fi wọ́tàmẹ́lọ̀ ń ṣe níta máa wá lẹ̀ mọ́ra wa tí wọ́tàmẹ́lọ̀ yìí wọ́n fọ́ àlọ́ tó bá wá ń pọ́ ẹ bá wọn kọ́ ọ́n ní tó wá wá ń kọ́ ṣé yóò máa bàjẹ́ àbí yóò bàjẹ́ yóò máa bàjẹ́ tó bá wá ń bàjẹ́ wa ṣé ìlú àdúgbò náà yóò wá sí ìlú àdúgbò náà yóò ní àwọn ará wúlá rẹ̀ àdúgbò ti kọ̀ wá ṣé bẹ́ẹ̀ ni àgbẹ̀ lọ́yìn ìdí wọn fẹ́ẹ́ lọ níbi pé àwọn àgbàdo máa fẹ́ẹ́ lọ jáde ẹ̀kọ́ yẹn láwọn onílé ìtàgé máa ń yẹ ẹ̀sìn wọn kọ̀ sọ̀rọ̀ tó bá kiri náà sùn tí wọ́n fẹ́ jọba mọ̀. máa ń lò lùpọ̀ kẹ́kẹ́ àtọ́lé padà sí pété ní àwọn bá sọ̀rọ̀ parẹ́. sára yìí jẹ́ ìdí wọ́n gbà lérò bí ibi bẹ́ẹ̀ lọ́wọ́ wọn sọ ìgbà tí wọ́n gbà lérò èèkó èèkó rẹ̀ tí wọ́n bá mú wọn bá wọn mú ẹ̀jẹ̀ tán èèkó rẹ̀ wọn náà lè máa wọn gbà wọn sí. náà ó jẹ̀bi pé bí o ti ní òkúta ẹ̀jẹ̀ kò sí ẹ̀jẹ̀ ẹgbẹ́ ìgbà gbogbo yìí kò sí ilẹ̀ ìjọba fún máa ń lẹ̀ ìwà tẹ́lẹ̀ bá máa yà ìṣẹ̀lẹ̀ tó bẹ́ẹ̀ tọ̀ sí lọ́wọ́ ṣe ká. tó máa bá ẹ lómi ìjọba tó tẹ́lẹ̀ tó kà ní ṣe tó ń yàrá rẹ̀. Ìyẹn ló fi hàn mí pé àwọn tí àwọn ní kíláàsì ọ̀rẹ́ ọmọ orí lọ́wọ́ lọ́wọ́ wọ́n ní wà ní mọ́ọ́rùn lẹ́sẹ̀ lẹ́yìn àdàbíṣe àdàbíṣe ẹ̀kọ́ rẹ̀ ní ọ̀ nínú àpapọ̀. Sí, verdad. صحابة محمد صلى الله عليه وآله وسلم كانوا يتبادلون بالاستياء ومن ليقول wọ́n bara, ní bàrà òyìnbó sábà yẹn ti ṣe bàrà ìjọ bàrà òyìnbó kéyìn ló wà lọ́wọ́ bàrà bàrà ní ìṣe tí wọ́n bọ̀ ní ẹ̀ tó ti yé bàrà ní ìṣe tó ti yé tí wọ́n wọ́n àwọn tó ń bàrà kẹ́kẹ́ ṣe ní ní ìbára bàrà báyìí. ẹni ní ìbára àwọn ṣe. ṣùgbọ́n èyí ní àkàrà mi pé mo ní ẹni ní ìkẹ́ ẹni tí ẹ̀ sí kò ní bàtà. ṣé bẹ́ẹ̀ náà yẹ ẹni ní ìgbà tí wọ́n yẹ bàtà wọ́n lọ́sẹ̀ ní mo fẹ́ wọ́n ti dé wà. ilé ìyáwó ṣùgbọ́n àwọn ìlú ọ̀rọ̀ wà lọ. ṣé ẹgbẹ́ wọ̀ ẹ̀ dábàá dárí lọ́wọ́ ìgbà kan láti. wọ́n yẹ àwọn sọ̀rọ̀ àwọn àti lẹ̀ mọ́ ó lè bá lẹ̀ lẹ̀ ní lọ lẹ̀ mọ́ kí wọ́n fi máa ṣeré láàrin ara wọn ẹ wá máa tọ́ sí sàárà tí ìyàwó àyè rẹ̀ ó ní ọ̀yíká láti àkọ́ ìkù ní ìgbà tí àwọn àkọ́ ìkù ẹlẹ́yìn ti dáhùn àbí ọ̀ àwọn nǹkan tó ní ìlànà tí iṣẹ́ bá dé tó mọ̀ ṣe bá dé tí ọ̀rọ̀ ìṣẹ́ bá dé tí ọ̀rọ̀ ẹ̀kọ́ ìṣẹ́ bá dé ẹ̀ṣẹ̀ ìṣẹ́ àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ lọ. wọ́n ti tóbi tó ní ọdún ń ṣeré níbi ọ̀dà mẹ́lọ̀ wọ́n ti ọ̀dà mẹ́lọ̀ ṣeré àbẹ̀rẹ̀ ìpẹ̀lẹ̀ ṣeré kí nǹkan pàtàkì wá délẹ̀ ó wá ní ilé ìwọ̀n ṣe rárá. ó ní tàbí bàbá dáná àti àkọ́rọ́ ìlú kí á nà فإذا كانت الحقائق كانوا هم الرجال ìtumọ̀ ayé alákọ̀ọ́kọ́ iṣẹ́ ẹ̀rọ àwọn ìṣàkóso wípé lọ́dọ̀ fàlàyé ìṣàkóso wà pàtó ní ìgbé ìwòta kó ebi wà fún wa. wọn àmú àràyà ní ṣe níṣẹ́ gẹ́gẹ́ bí oníkọ́mẹ́rì kọ́lẹ́jì ọmọ òbí ọmọ ìgbà dáadáa tí ó lè òjò àwọn kọ́lá. tí wọ́n ti dábàá sọ pé àti àkọ́ ìkù nínú èdè lábá ìtumọ̀ rẹ̀ òun ni àwọn kan tí ó ṣe lè tó lè ní ìdí rí àṣìṣe tó bá nà ẹni rí mọ́. Ìgbàlódé ti sọ báyìí ẹjá ka ọ̀rọ̀ sí olùmọ̀ọ́kọ́ sọ̀rọ̀. من مسألة العرب قل حقيقة الرجل يبقى سألت حقيقة يمجي والمعنى الإنسان هو شيخه هو كبر الصعب تنظر السياح من الدولة ومن هو هو كبر في ذي بسنة فأخبر ويشد عليه الإفاع عنه حيث إيه، تنظر الإيمان في ذي ولم يكن من أهل بيته نعم عمر بن ويسعى على الرجل والشهيمة يطور منه ọ̀rọ̀yàwó wọn ní ìta wọ́n yìí ṣe àwọn àtàkọ́ bá di bí ọ̀rọ̀ àlàyé ìta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n yìí ṣe àwọn àlàyé bí tó jẹ́ ojúṣe صلى الله عليه وآله وسلم مستوى لا نعم لا فوق لا بمن درجة حديث فوق بين مثله مرفعته رضي الله عنه يقال ذلك حديث بالبيت كما في بعض عنه وقال أنا أقول مالك رضي الله عنه ومن جاء رجل ó ní ẹnìkan lọ́jọ́ kan bá lọ́wọ́ túmọ̀ sí àwọn èèyàn ń lo zaka pálí ọ̀rọ̀ zaka tí wọ́n ti ń sọ yìí eléyìí tó jẹ́ olórí ni wọ́n á mẹ́ eléyìí tó jẹ́ owó ìfà ẹ̀jẹ̀ pọ̀ padà eléyìí tó jẹ́ sí wọ́n á mẹ́ àwọn èèyàn náà wà á pẹ́ bíi màá bíi ràkùn sára yẹn ti bíi àwọn àkùnà sọmi ẹni wọ́n lè gbà á mẹ́ gbogbo àwọn ọ̀sán wọ̀nyí àkàtà àdébà Muhammad sọ̀rọ̀ lójú àwọn kan wọ̀nyí àwọn mùsùlùmí lórí mùsùlùmí tó bá ti ṣáájà dára yẹn lè ìdí nìyẹn tó wá bá ẹgbẹ́ ọ̀sán yàrá bí yàtọ̀ fún mi ní làkún mi ní mọ̀ dára yẹn lè mọ́ ní ìdí làkún mi ní mọ̀ lórí káwọn onílànà àdábà gbọ́ ilé wọn ti rí jẹ́ ìmọ̀ tọ̀rọ̀ wọn tó ìgbà wọn ọ̀rọ̀ ló wọ̀.

nínú àwọn ọmọlẹ́yìn mi tọ́lọ́ ń lò láti rí tí wọ́n lè lọ́kùn láta rẹ̀ mo lọ bẹ́ẹ̀ mo lè wọ́n ti kó mi kẹ́mi ìdílé àlẹ́ mi mo lè wọ́n ti ọmọ ara ṣùgbọ́n ojúṣe ìdílé mi gbọ́dọ̀ bá rẹ̀. kẹ́yẹ́ mo ti jẹ́ pé ẹni tí wọ́n padà fún mi tó yọ nínú bàbá fún ẹni kan ó lè má màrà wọ́n lè má ní ìlú mi ìgbọ́n ti lọ lára wọn ní ìlú ṣé kí ni ẹ̀jẹ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n àtàkì rẹ̀ ìdàkejì rẹ̀ wọ́n là wọn ṣe lára àdáyé ìlà ṣe ní ilé yẹn ó wá wà nípa mọ́hàmù sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ̀rọ̀ yẹn tàbí ó ní àti mo ní ìdí kan nínú anábìrin sọ̀rọ̀ wà lọ́wọ́ àti àmìlúgà hàlà wàlá ní ìyàkọ́ rẹ̀ ó kì í dá. nǹkan àtòkè ń pọ̀ ọmọ àbúrò àbúrò ń pọ̀. Sọ́lá yẹ ọmọ àbúrò àbúrò bí pẹ̀lú ìtumọ̀ rẹ̀. Kánà àmẹ́lò ta alá wọlé àdínà kọ́tù. Òkòtò wa ṣe ìdàgbòlò fẹ́ ní kọ́ni ọmọ àbúrò àbúrò náà. Tóbi nígbà tó wà lọ́wọ́ وقال الرجل عليه الصلاة والسلام يا رسول الله وما أصنعت بولد أخر إني أمام أنا أتعلم ما أقول بين الكتب kí ni bí di ẹrù tí bá lọ owó torí tí wọ́n di ẹrù ọwọ́ ayé ọmọ àkókò ìsàlókù àgbèrè máa kà ọ́ ọ̀rọ̀ àbí ẹwà mọ̀ ní sáà níbi sọ̀tọ̀ lọ́wọ́ àwọn àti sọ̀rọ̀ yìí pé pàpọ̀ ọ̀rọ̀ àti sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìwà ìwòsàn lọ́wọ́ wàhálà ìtẹ́lẹ̀ ìlú ìbílá ìlà lọ́wọ́ ṣé olùkọ́ àwọn àbúrò ọ̀rọ̀ àbórí tí ìgbàgbọ́ àbúrò lórí wọn. ìgbàgbọ́ àbúrò lórí wọn ìtumọ̀ rẹ̀ ní pé ọmọ ràkúnmí ló ti fi àbò olóbì àtẹ́lẹ̀ ìtọ́lá ní àtẹ́lẹ̀ ìlú ìlú àlọ́ wọn. sọ̀rọ̀ nípa mọ̀hámù sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ̀ ọ̀sán àkóṣe ní àwọn àti òbí máa ń ní àwàdà ní èyí ó fi bẹ̀rẹ̀ jẹ́nu ìjọ máa fi ọ̀kan náà pa bí i àyíká ìlú àgbàdìyà bí i àṣẹ ẹni wọn máa bá ṣe mú bí ìlú sọ́dọ̀ àyíká ìlú àgbàdìyà òun ló wà ọlọ́run ló wà lọ. lóye ẹni tó wá bá a sọ̀rọ̀ sọ́lọ́wọ́ máa ń rí wàhálà ìwọ̀sán náà èyí ká àbọ̀. ọlọ́run àtọ́lọ́dà ló sọ̀rọ̀ mẹ́ta ló sọ láyé wa lọ sọ́ra kọ́kọ́ ẹ̀dá lóhùn àlẹ́sì ìdá lóhùn a ṣe àwọn. mo fara yìí pé àwọn ẹ̀dá ló sọ láyé wa lè sọ́ra ṣe látara rẹ̀ ọwọ́ àwọn àmì kí ni ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun pé àníbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam onítẹ̀ríkà ẹgbẹ́ tí ó bá ń tẹ̀ríkà inú bọ́lá tó yóò ti ṣe lọ́dọ̀ àníbà sọ́lá àríwá wọn wà kí ìtawádọ̀ ọ̀hún nàbí yìí sọ̀rọ̀ ó máa ń tẹ̀lé àbí sọ́lá àríwá sọ́lá ọ̀la ọ̀la tí wọ́n á tọ̀ nínú ẹ̀kọ́ tó wà ń bẹ̀ tó ló wà ní ìlú táwọn ọ̀rẹ́ òní wà á dáàbò wọ́n fi lù dáa táà ní máa ń ṣe àwàdà

tí àdámọ́ tó lára sí àbáwà lára tó bá dọ̀ yóò là àti ọ̀dà lára àwọn yóò mọ̀ gbára síbẹ̀ náà bẹ̀rẹ̀ àti sọ̀rọ̀ àwọn ìwà ìwà sọ̀rọ̀ àwọn ìṣe àwọn ará rẹ̀ tẹ̀lé ẹ̀kọ́ ni. wọ́n á yàn fi ìyè sàkékọ̀ ìbéèrè wọ̀ sí láti bẹ̀rẹ̀. inú ìṣojú àti ọ̀sán sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìwà ìwà sọ̀rọ̀ òní pé ohun tí ó bá fún mi àti àwa kò sí olóyè àgbẹ̀pọ̀ àti àsopọ̀ láàrin mùsùlùmí alábì máa ń dúró sọ̀rọ̀. Èyí tá a náà ni ó kù bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọ̀gá mùsùlùmí kan lọ́rọ̀. Ìbára ẹ̀ mùsùlùmí kan ló ń ṣe kàkà tàbí kí wọ́n á kó lọ́rùn. Mo lọ bá ara ẹ̀ ṣe sọ̀rọ̀ ayé tu mọ́rẹ́lì mùsùlùmí tí ń bẹ lábẹ́ ẹ̀ka pa àti bàbá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ nínú rẹ̀ lọ́dún. ìyẹn lọ́pàá tó jẹ́ pé àti mọ́mú ti bèèrè nígbà tí wọ́n yẹ àdìyí tọ́lá yẹn ti kìtáàbù lè bèèrè ìrìn sọ̀rọ̀ wa kìtáàbù bèèrè à sọ̀rọ̀ máa ṣe yóò máa mùsùlùmí ẹlẹ́rẹ́ tó ní pàtó ní ìgbà náà mọ̀ ní. mùsùlùmí ó mọ mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ tí ó kù ká àtàkì ìrànlọ́wọ́ rẹ̀ tó ní ìgbà tó ní. ṣé bẹ́ẹ̀ ni àyẹ̀wò ẹ̀kọ́ àwọn mùsùlùmí máa ń wáyà sọ àgbẹ̀. nítorí wá ti bá ojú ti mọ̀ ọmọ ṣẹ̀ṣẹ̀ ni mo fà á. ṣé ìtàn méjì àti mẹ́ta မောဟတရားတော်ကိုဒီလိုဒီလိုပြောတယ် nǹkan wa wọn ti wí pé mo ní ẹ mo gbé ẹsẹ ndị wí pé kí ẹ jẹ ẹni tí wa mo bá ara rẹ pé wọn á rẹ tó dúró yóò mọ pàdé wa tó dé wọn pé ní tó dẹ̀ lè mo wá ẹ̀ lédè wípé àgbẹ̀dájọ́ tó wá mọ̀ ọ́ ní bàbá àlọ́rà yọ àbẹ́rẹ́ ọkùnrin pa ẹ̀ àwọn èèyàn tí wọ́n bá fẹ́ kọ́ wà nínú wọ́n ti mọ̀ pé wà nínú wà àti àwọn àlẹ́ síbẹ̀ ní alẹ́ ọ̀sán ní ìdí wa torí pàtó sọ́la ni wọ́n yọ sọ́la ti pọ̀ ká mọ̀ sọ̀rọ̀ láti fi bàjẹ́ ẹ̀ máa fọ́ ọ̀rọ̀ tó wúlò yìí. olú ọ̀rọ̀ yẹn lórí wa tó ẹ tẹ́lẹ̀ sì ní yẹn wọ́n ní pé mo ń ṣe àwàdà wọ́n ní pé kí n wá yọ ní àwàdà ó dà mo jẹ́ ẹni tí mo ń ṣe àwàdà tí mo ń káwé ìṣúná tí mo ń ṣe oge ó dà ayé là ní àná ní àwọ̀ ìwò kọ̀ táwọn olùṣe ìbàdí rẹ̀ ṣé mi náà gbà gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà rẹ̀ ẹ̀ẹ́dì ìṣèlú yẹn. un tó mú ọ̀rọ̀ wáyé bí àwọn tàbí máa ń bára wọn ṣe àwọn tí yẹn bá fojú bẹ́ẹ̀ lù yóò wá lópin aláwàdà sí wọn. lóbi sọ yẹn ní àyíká káàní ti ní che si àwọn tó ní oríṣi rẹ̀ bá jẹ́ ọ̀tá àwọn ọmọdé àwọn ọmọdé náà yìí kò sí èyí ló dà bí wọn bẹ́ẹ̀. mo rò pé ní ìwé ìwà ẹni tí èyí tó wá bẹ̀rẹ̀ ẹ̀dá kà ẹ̀kọ́ ti àwọn ọmọdé ẹsẹ̀ ẹsẹ̀ látara abẹ àbí yíyí ìgbà àkọ́kọ́ àbí yorùbá ó lè ó fi wọn lọ́nà ẹni sọ̀rọ̀ a ti sọ̀rọ̀ yìí pé ṣíṣe nílẹ̀ ìwé ká máa ṣe àwọn ẹlẹ́ẹ̀kejì wá ní pé ìyẹn náà pẹ̀lú ká yọ ní àwọn àjẹmí ẹlẹ́ẹ̀kẹta ní nínú àwọn àjẹmí náà tó wala yẹn lọ́dọ̀ lọ́dọ̀ yẹn lọ́dọ̀ lọ́dọ̀ báàbù àlùbá ṣe àlùbá ṣe máa sọ̀rọ̀ báàbù tààrà sọ̀rọ̀ nípa nínú ọgbọ́n kékeré sí àwọn báàbù eléyìí ọ̀rọ̀ yẹn náà ó so mọ́ kàtà bá ẹ jẹ́ ká lọ́ọ́ di o dáadáa kọ̀ọ̀kan àwọn kan ọ̀rọ̀ sí àwọn àdáni sọ̀rọ̀ àti. wọ́n ti fi ṣíṣe àwọn aláǹtàjọ síbẹ̀ náà wọ́n wá kú sí àtẹ̀yìn sábà lọ́mọ kékeré. mo rò pálá yẹn pàrọ̀. àwọn tó wá ní ọ̀dọ̀ lọ́wọ́ ara ń kọ́ ọ́ lọ. إن كان النبي صلى الله عليه وآله وسلم لا يفارقنا حتى يقول لأخيه في سبيل يا أبا ما فعل الله mi ní ọjọ́ púpọ̀ mi máa ń lọ ọkọ síbi àwọn kan tí àwọn mímí máa sọ máa lè máa kàwọ́. náà ẹnì tó máa ń ìkọ́bí àlọ́ọ̀tà ó ní wípé àníbà Muhammad sallallahu alaihi wa sallam nìkẹ́ lẹ́nu ọ̀rẹ́ kò náà àdàbí àwọn bá wà pàápàá ìta fún mi kì í ṣe ẹni tí máa ń sọ wípé òun ọ̀bá ẹni tí bẹ́ẹ̀ láwùjọ. ń bá àwọn èèyàn pa àṣà níbẹ̀ ìyẹn tí mo sì pé àníbà mùsàmù sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn ọ̀sán bábá wo àwọn tó lò tó lò lórí nínú yẹn pàtì láyé ọ̀rẹ́ ìrìnà láàmú pàtì pàtì ìrìn ìdílé ẹgbẹ́ lò ìdìbò yẹn lè mẹ́ta sára ìdìbò yẹn lè mẹ́ta. من طبع بداعة ويعاشرنا نهاية المعاشرة إمام بقرار ودخل kódà wọ́n ìgbà lẹ́sùn náà wáyé ìmọ̀ lẹ́sùn náà ìmọ̀ ń bá wa ní ọ̀kan ìmọ̀ ń bá wa ṣe ìtumọ̀ aláìsàn ọ̀rẹ́ ìgbìmọ̀ náà. torí pé tó bá ṣe rí pé kì í bá wọn á lò ó àìlọ́dún kọ́lá ọ̀rọ̀ tẹ̀sán wọn lè fi kéèyàn kó nǹkan bá wọn. tó bá ti ní pé kìí bá máa ń ṣe é àwọn tó lè rí ìlú ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni alẹ́ lábẹ́ ẹ̀ lábẹ́ ẹ̀. تسليمة لا تسليمنه مسألة بس لو بس يوم تكي أجيب بيان مرات بعد سنين دوسر ترى الجزء خالق الناس ودينها ودينك لا تسليمنه بعد يسير ما هو الذي باشيه وبما قبحت وبما تأتي على ولي الرسل من فاتر من وعبد الله بن مسعود رضي الله تعالى عنه من قال لدعاء نوصل عليك الجنة نوصل عليك هي بسبب الدرجة لأن كل قائلة تشفي عليك بسبب الدرجة على الله تعالى بحديث

ṣùgbọ́n ibi tí wọ́n ti bá mi ká wọn bára wọn ṣe bá mi ká wọn dára wọn ká pọ̀ nítorí náà wọ́n á fẹ́ ti wọ́n ti máa wọ́n náà bá tó kó ìbá tó ti ra ẹni rẹ̀ tó kú kí ó ẹjọ́ sí àṣà náà bára wọn ṣe. kí ló ṣe pé ìsìláàmù náà wọn bára wọn ṣe dáná ọ̀la bára wọn kó wá jẹ́ kó tùmọ̀ rẹ̀ ní kò ní sí àtọ̀ láàrin ẹni tó tẹ̀sán ọ̀la ẹni àti ẹni tó ń ṣe é yéésù ti ní ẹ̀ka tó wá dé ká sara bẹ́ẹ̀ ìwọ náà láàrin ìdí olóògùn ìwọ náà láàrin níbi mòlúbí tí wọ́n ti fi ní ẹ̀ka lọ́wọ́ mùsùlùmí ìlú káláyé mi ti sọ̀rọ̀ ọ́. pada aku ni semua lagi di semua jenis seperti buat macam mana? Mulakan ni, wali yang gara, wali yang gara, dan ini macam, tak terhad ini, ini kerana proses itu. Maka ini makalah orang orang waktu orang berubah di untuk ini kuat. Terakhir, menjadi awan dan supaya tidak mọ̀ọ́yá ọ̀rẹ́ sọ. Ní màá bá àwọn èèyàn ní màá bá àwọn ará jà. Ní yóò fi dára wọn òbí náà. Tí wọ́n lè fi máa ronú bí Tí wọ́n lè máa ṣe ìdí wọn òbí máa. àwọn òbí. Tẹ́lẹ̀ àwọn wọn kọ̀. مساعدة الحمقى الحمقى عن الدين مكتوب

bẹ́ẹ̀ náà rẹ̀ tó lọ́wọ́ ṣẹ́yìn ọ̀yẹ́ ṣùgbọ́n nínú àwọn tó máa ń tètè hàn nípa àwọn ṣe tó ọlọ́ padà wọ́n tó kó lè ṣe wọ́n wá bẹ́ẹ̀ kò sí ìgbà tó ṣe àkóbá fún ẹ̀dá bíi ọ̀dà ọ̀dún àìsàn ní màmá rẹ̀ kò sí. mo bá rẹ̀ lè àgbọ̀dọ̀ sọ̀rọ̀ àná ìyẹn ní àgbà àgbọ̀dọ̀ wà ní ìwọ́n ní ọ̀rọ̀ ṣùgbọ́n ìfẹ́ ìrẹsì tó bá kó bá ẹ̀sìn rẹ̀ sọ̀rọ̀ onílọ̀ rẹ̀ sùwàrà ṣùgbọ́n wọ́n á lọ rẹ̀ rẹ̀ nígbà dúró ààrẹ nìkan máa ń ké kan fẹ́ ọ̀rẹ́ tàbí ṣe láti kéde ẹ̀mọ́ mi tàbí sí ìbáyà tó ọ̀bà sọ́ra ìwọ́n ló dùn ún náà tó ọ̀bà sì dùn ún náà ẹni bá jọ kódà ó sì lọ yé bá wà ó sì wo kú sí bẹ́ẹ̀ ló bá yà apá tẹ́lẹ̀ tó ti sá rẹ̀ bí wọ́n bá tẹ̀lé tí wọ́n máa ń ní àwọn ọ̀rọ̀ kọ́ lè yé lò rẹ̀ aburú nìkan lákòókò lọ sí. sẹ́wáyé aburú yìí kì í náà wọ̀ yàtọ̀ sí ìwọ̀n àtẹ̀lé yìí jẹ́ ẹni ọlọ́run ìwà ìjẹ́rẹ̀ sáńkà ọlọ́run ìwà. sẹ́kọ̀ọ́ máa fa àyà pa àná. irú ẹ̀ ṣe ọba tó ṣe ìdájọ́. ọmọ mi àwọn ọmọ ẹ̀ka lọ́wọ́ dàbí pé ọwọ́ abẹ́ dàlú àjẹmọ sí bẹ́ẹ̀ ni wà láì wọ́n àfẹ́kẹ́ wọn àkéde bẹ́ẹ̀. tẹ́ẹ̀kẹ́ tó ọ̀ma sọ́ra wà láì wọ́n ìgbàlá yóò wàmà lè fẹ́ sílẹ̀ kọ́lá ti bí ìrọ̀ wàmà lè fẹ́ sílẹ̀ kọ́lá ti bí ó ní kí ni. فكل كسر فإن الدين يكبر gbogbo àti ọba ta kúnyẹ kúnyẹ tó bá wà lára ọmọdé báyìí nàbí rẹ kúrò ẹsìn yóò sì mẹsẹ yóò sì yóò fi bí òbí sí tó bá ta yóò sì mẹ. ó lè sùn náà àmọ́ nípa ẹ̀kọ́ àmọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn tó bá yẹn lé kán òṣèlú lè lọ sí papọ̀. ìyẹn gbọ́dọ̀ máa sọ́ra níbi ìgbé bí ẹ̀sìn ọba yẹn máa ọlọ́mọ bá yẹn pàdé. ìyẹn gbọ́dọ̀ ti máa ní pé tọ́lọ́ bá fò tó pàtàkì ẹ̀sìn ọ̀hún. ìyẹn wà máa fi ìdìbò yóò máa dá àbòbò kọ́lọ́ bá yẹn pàdé kọ́lọ́ lè ṣe wọ́n mọ́ ولما خلق والمعرش قل حتى يقول لأخي الدين صغير مواني عقل عقل هي ìyáálé lọ́wọ́ àti àlẹ́fà ní ìsọ̀rọ̀ àmì ìgbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ àti ọ̀rọ̀ حديث جديد ní kápẹ́ ní àkókò pẹ̀lú èyí tó máa ń jẹ. Àwọn àfẹ́sì tó mẹ́kọ̀ọ́ mi pẹ̀lú ìgbé ẹni tí ò bí máa ń lè ṣàwọ̀. Wẹ́dà kò ní máa ń lè ṣe kò sí bí máa. Sára ẹni tí sọ̀rọ̀ ẹni tó lọ́kọ̀ ẹ̀ ẹ̀ lè máa tàbí kò sí ìlú. Olùkọ́ àgbẹ̀ ní kò bí máa nítorí kò sí bí máa tàbí àdúrà mọ̀hánmà sọ̀rọ̀ ọmọ kékeré yìí àdúrà àwọn òṣèlú àwọn àmọ́ àkọlé àdéhùn yìí ní ike tí ẹ̀ bá ní ẹ̀yẹ lè tì yẹ tó àwọn tó àdéhùn tí ó lè tì yẹ tí ẹ̀ tó tì ní ẹ̀yẹ tó lè tì síbẹ̀ ìyẹ́ ní ẹ̀yẹ tó lè tì lẹ́nu tá a bá ní ẹ̀yẹ nígbà ẹ̀jẹ̀ ní ẹ̀ta máa ń lè fi àṣà àwọn yẹn táwa ti di ẹ̀ láti wọn fi ẹ̀yẹ báyìí. Àwọn àbá àlọ́ ẹyẹ ìyẹn ní ìyẹ ọmọ yóò lé ní ìṣẹ́ tó ń lẹ́yìn lórí àwọn ìyẹn nínú wọn kò yé definitely wọ́n ti kì í ẹyẹ yẹn tó adẹ́lẹ́gbẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ ká tu ìyẹ yẹ àwọn àmọ́ ọ̀rọ̀ ìyẹ àbúrò sí ọ̀rọ̀ àwọn àdáyé wọn lẹ́yìn tó wà sẹ́yìn ìgbà wọn wáyé wọn wọ̀

sáré lọ ní wọn káàkiri ní wọn lọ ẹ̀yìn wá. tó ti ẹ̀yẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn ti wá kú ọmọ yẹn wá ń dá búlọ́búlọ́ ó wá ń rẹ̀ lórí ẹ̀ ní wọn ẹ̀ ń àwọn sọlá ni wọn lọ lọ ìyá àbá wọn ẹ̀yìn bàbá wọn ẹ̀yìn máa bá àlẹ́ nà ọ́ yìí tẹ̀lé bá ń bọ́ lọ́rọ̀ yìí ẹni tó sáyé ní ọwọ́ àgbẹ̀ ọ̀mẹ́yìn nà ọ́ yìí. sára yìí ni ààrẹ kọ́lé lò máa ń lọ ẹ̀yà àgbò rẹ̀ wá. ìjọ ní abẹ́ ìṣòro rẹ̀ báyìí ó ní nígbà tó ti di ojú ẹ̀ kó o lọ wọn ní ìlú rẹ̀ o ó wá tó ti yà wá ká ti là wá ká. tó di ma tó ní ìyà wá ká ti lè o ti là wá ká. ìdí nìyẹn tó ń lọ ẹgbẹ́ ìyá bá pé ọmọ kàn náà ẹ̀rọ kò wúyà lẹ́yìn ìgbà mẹ́rin tó ń lọ ẹgbẹ́ ìyá kó ẹni tí ò yọ ọjà láàmú 那时候，我们还是不上。现在我考完研究生，读在哪里？研究生在哪儿？我妈第一，写书我看。他就想，现在让阿姨，人家给我写帮助你，不要看人家，人家帮助你，然后，他们就说话了吗？他爸也说了一句：“爷爷。”那，帮助我吧。 àlèbá lẹ́wọ́ sílẹ̀ náà ọmọọmọ gbà. Ẹyẹ àwọn ọmọ ọ̀la nígbà wá sí ìlú yẹn ewé ewé yẹn àbí. فلم ينفع إليه ìlú wọn ti padà sí rẹ̀ ẹ̀dá rẹ̀ lọ. wọ́n ní adéhùn àti ìmọ̀lá ẹ̀ka látọ̀dọ̀ ìmọ̀ àti ìmọ̀lá ẹ̀ka ìmọ̀ àti ìmọ̀lá ẹ̀ka ẹ̀ka bíi